بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فاذهب فإن لك في الحياة أن تقول لا نفاس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننصفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رامة للعالمين حبيبنا محمد صلوات الله وسلامه عليه بلغ رسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على مهج ليل أكن عاريا لا يزيغ عنا إلا هالك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين lẹ́yìn ìgbà tí a tún kíra wá padà sórí ètò Qisas al-Qur'an àwọn ìtàn eléyìí tí Allah subhanahu wa ta'ala tó pa fún ànábì wa Muhammad kí àtọ̀lọ́ lọ́n kó máa bá kó lè jẹ́ ìbomi síni lẹ́mìí ìyẹn ni pé ìrẹni lẹ́kún ìbùnni ní sùúrù ìdùnni nínú kó wá lè jẹ́ àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó ẹlẹ́kẹta bẹ̀ ni wípé kó wá jẹ́ ìwòye fáwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn àwọn ànábì yẹn lọ́ba adẹ́dà ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tàfà ànábì wa Muhammad ìyẹn ni pé kó lè jẹ́ nǹkan tají lójú kò sọ bẹ́ẹ̀ fún wa kálukú náà fi wòye pé èwo ni mò ń ṣe kí ni ń bẹ lọ́wọ́ wa kí ló kó parun báwọn tàná kí ló jẹ́ káwọn kan orí ọ̀nà ọba adẹ́dà kí ló lè kó parun báwọn tòní kí ló fà táwà kan lónìí tá a bá dúró dáadáa irú oore ìdùnnú ìlérí dáadáa wo lọ́lọ́ba adẹ́dà ṣe pẹ̀lú bá tẹ̀lé tiẹ̀ ló fà tó jẹ́ wípé nínú ìtàn àwọn tí ọba adẹ́dà kọ́dà tó ní ká níbi musa wá jíṣẹ́ fún àwọn tí wọ́n sórí eré pọ̀ nù wọn nínú wọn làwọn sahara àwọn òpìdán ṣé farao ṣe kí ni tó kó wá nínú àwọn tí wọn ò gbà nínú wọn ni farao wà àti hamana àtàwọn ọmọ ogun wọn nínú ẹni tó náà ṣe bí ìgbà tó ń gbà tí ó sì gbà nínú wọn ni sáàmì rí yìí wà òun lọ́ba dẹ́dà ń fún nídàájọ́ tiẹ̀ lánàá wípé ìrẹ́ sáàmì rè kọ́ọ̀là fáwọn àb máa lọ fa iná lákàfin hayat abẹ́ hmm. wọ́n ń pelé yẹn ní òkú bàtò dùnìyàwíyà ìjìyà táyé ìdájọ́ táyé ló fà tó jẹ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ téèyàn bá da látàyé náà ni ó ti bẹ̀rẹ̀ ìjìyà rẹ̀ hmm. so ìjìyà tiẹ̀ látàyé nínú ẹ̀ ní ṣírkù wà nínú ẹ̀ ní kéèyàn kọ́ tóbi ìjìyà àtayé lèèyàn máa ti rí tí òun bá tètè túbá lórí ẹ abẹ mọṣẹ wá ní ya ọlá ìpè méjì lọ à ń takú lálá ní sars gbólóhùn tó máa wí ó máa ráhùn èèyàn sáhùn yẹn náà máa rí ẹ sá ìtumọ̀ láàrin sàṣà nìyẹn. wà á lákàmú. gbogbo bó ṣe wò ó lè wàá pẹ́ láyé tó tó òun lè sá fáwọn èèyàn tó táwọn èèyàn lè sá fún ẹ tó àsìkò kan ń bọ̀ tí ò sọgbọ́n tó dà sí wàá pàdé ọlọ́run rẹ. wọ́n ń zòrì ilẹ̀ ilẹ̀ ìkànnì bọ́lùsà àléhì àkìfà. wá wòye orí pa èyí tó dálẹ̀ lẹ́yìn mi ò ní jẹ́ kéèyàn kankan lẹ́yìn ẹ̀rọ lépa bá kó mọ̀ bá kó bá wọn ló tó jẹ́ pé tá a bá ti rórí pa ẹ̀ṣẹ̀ àti ká gbìyànjú ká kó kúrò ká eradicate rẹ̀ ká má jẹ́ kó sẹ̀mí tá a bá ti rí tí ò da ẹ má jà sílẹ̀ ẹlẹ̀ torí pé tẹ́ ẹ bá sílẹ̀ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ọ̀tọ̀ ni tí wọ́n rò gẹ́gẹ́ bí àwọn èèyàn lánàá fọ́tò àwọn ànábì ọlọ́run lásìkò ànábì Nuhu wọ́n mèrè wọn ni láti pé kí wọ́n máa fi rántí wọn torí ẹni rí ni wọn. tó ti yẹ látàdàrú nà wá dán wàlá sùwárán wàlá yagúfà wáyà orúkọ wà násọrọ wà kọ́dà tó ń lu kẹ̀sì ọ̀. àwọn ẹni tí wọ́n alukóhánì dákọ̀ ní sọ́ọ̀tù Nuhu yìí ẹni rí ni wọ́n pè wọ́n àwọn olùjọ́sìn fọlọ́run àwọn ọ̀jọ́ wọn ò sẹ́ á nígbà táwọn ẹni ikú olórí ilẹ̀ kò dákàlẹ̀ gbàgbé wọn hmm. wọ́n wá ya àwòrán wọn nígbà tí àìmọye ọdún lọ lẹ́yìn wọn tí sẹ́ńtúrì lọ gbà táwọn míì ó dé wọ́n sì gbọ́yé hmm. wọ́n bá mú wọn lẹ́ni kíni lẹ́ni tí wọ́n jọ́sìn fún hmm. ìyẹn ló fà táwọn ẹ̀dùn Musa náà ṣe rí pé wá màálùú tó mọ fún yìí òun ò ní fi ilẹ̀ lẹ̀ ó sún ó sì dé irú rẹ̀ pátápátá ó dá síbo. ìdánilẹ́kọ̀ọ́náhù fún mẹ́rẹ̀nà fífanáhù fìyàmìnà fà. òun náà ni odò táwọn máa ń pè ní rẹ́sì lónìí ibẹ̀ ni wọ́n dà sí. إنما إلهكم الله الذي لا إله إلا هو. lẹ́yìn ìgbà tó parí pẹ̀lú ọ̀rọ̀ fámì rẹ̀ ọ̀rọ̀ fámì rẹ̀ ti parí wa ló fà tó jẹ́ pé láti inú ìgbàlá kọ́ àmì dé nọ́ọ̀sì ẹ̀ lè gbọ́rọ̀ fámì rẹ̀ o. ibì kan soso ọba dàda kan nìyẹn tó bá sọ̀rọ̀ àwọn ànábì kan ló fi sọ orúkọ ó lẹ́ mọ́dílé ìran tó ti wá ẹ wo ti sọ̀rọ̀ Khidir nínú suratul Kahf kò dákọ rẹ̀ abudamini ibadina ẹ̀rí kan ní ẹ̀rí sùn wa kò sọ̀rọ̀ rẹ̀ mọ́ bòmí òun àtàlẹ́yìn musa náà lẹ́bi jọ pàdé ọ̀rọ̀ kọ́rùnà kò sọ níbòmí nínú suratul Qasas náà ló ti sọ ó sọ̀rọ̀ kárùnà káànà mi kọ́ mi mi àbí tó bá fẹ́ ká mọ̀ nípa àtàn kan yóò sọ fún yóò sì kú ọbẹ̀ torí wípé òun kọ́ ni ń sọ fún rẹ̀ ọba adẹ́dà ni ń sọ fún un tó bá sì fẹ́ kó mọ̀ ni ó mọ̀ èyí tí òun fẹ́ kó mọ̀ òun níjẹ́ ó mọ̀ èyí tí òun sọ fún ànábì Muhammad ìyẹn túmọ̀ yìí pé àǹfààní tó fẹ́ ká mú ni pé ẹ wo orú ipa tó kónú sẹ̀mí ayọ̀ ọba ní ìsọ̀rọ̀ yìí ìyẹn ló pàtó jẹ́ pé ńgbà tó parí rẹ̀ kò kó máa sọ̀rọ̀ rẹ̀ níbòmí kò sí tó fẹ́ mú lórí ẹ̀ mọ́ nígbà tó wá parí ọ̀rọ̀ rẹ̀ ó wá dojú kọ ọmọ Bani Israel láti ṣe tẹ̀lkínú àkéèdà min jadid ibẹ̀ láti rí wípé àṣẹ ẹ̀mí máa dógùn hmm. ìgbàgbọ́ máa ń yòrò lórí ọkàn ó wá mọ̀ pé tó yòrò lórí ọkàn Bani Israel tá fi tẹ̀lé fámìrì ó ní kíni ó ní ìgbàgbọ́ ìmọ̀lọ́n lọ́kàn ṣoṣo ó wá fẹ́ jà dáadáa rẹ̀ ìyẹn ni pé ó fẹ́ rìn ní ìgbàgbọ́ wọn fún ànábì ní ẹ tún gbàgbọ́ yín ẹ ṣe lọ́tún wọn láwọn kan ní kayfa nujaddidu imanana ya Rasulullah bó láṣẹ tún ìgbàgbọ́ wa ṣe ó ní akthiru min qawli la ilaha illallah ẹ jẹ́ kí gbólóhùn yẹn kó rinlẹ̀ lórí ọkàn yín ẹ máa tún wí látòwí ẹ wá máa tún gbọ́ tẹ́yà máa ṣe la ilaha illallah ìtumọ̀ ẹni pé la ma'buda bihaqqin kò sí ẹnìkan la ilaha kò sí olùjọ́sìn kan tó lẹ́tọ̀ ìjọsìn tí ìjọsìn tọ́ sí lọ́dọ̀ àyàfó ló fà á tó jó padà pé ìnẹ̀mẹ́ ilẹ̀ ìnẹ̀mẹ́ lọ́dọ̀ àwọn àfẹ́ onílọ́gà wọ́n máa ń pe òṣùrùgbò lásùrù àkọ́sùrù gbogbo ẹni tá a máa jọ́sìn fún eléyìí ò sínú wọn tẹ́ bá jọ́sìn fún yẹn ẹni tẹ́ jọ́sìn fún ìlàhùkùn Allah òun náà ní al-ma'bud Allah bi ma'na al ẹni tá à ń sìn alẹ́bì tó ṣe pé láìlá ìlàhù kò sí olùjọ́sìn míì kò sí ọlọ́run tíjọ́sìn míì tọ́ sí kò sí olùjọ́sìn kan tíjọ́sìn tọ́ sí àyàfo nìkan àyàfo ń. wàsíà kulla shay'in ilma. wàsíà kulla shay'in ilma wa min sifatihil ula nínú ìròyìn ọba dẹ́dà tó ga eléyìí tí gbogbo táwọn yẹn ń pè lọ́lọ́run tí wọn ò ní òun náà ní al-ilmu kamil al-ilmu shamil ìmọ̀ ọba dẹ́dà ìmọ̀ rẹ̀ rọ gírí ká gbogbo nǹkan. wàhálà tọ̀bì kò lè ṣe é ìmọ̀ ìyẹn túmọ̀ yìí pé kò sí nǹkan kan tọ́ba dẹ́dà ọmọ ìyẹn túmọ̀ yìí pé ṣé màálù tẹ jù yẹn àbí tẹ fẹ́ máa sìn yẹn kí ló ní mọ̀ nípa ti ń ṣe yín. ọba tó mọ̀ pé fáráhùn fìyà jẹ yín wàá gbàgbé yín ẹ ti rí bẹ́ẹ̀ tó fi lo sífàtúlẹ̀ ìlmíyà ìlmùnú ìmà ọba tó mọ̀ yín ó mọ ibi tẹ́ ẹ wà ó wá mọ tẹ́ ẹ bùkátà kò wá sí ti ń lọ nípa yín tí ó mọ̀ á jẹ́ pé ẹ ti wá máa ṣe tí ò lè kéta fún yín tí ò mọ̀ nípa ti ń ṣe yín bẹ́ẹ̀ kan máa ń jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sọ́ba adẹ́dà Allah subhanahu wa ta'ala lórílẹ̀‐èdè kò mọ ti ń ṣe ni torí pé ẹni tí ò mọ ti ń ṣe wá táwọn yẹn bá mọ tí ń ṣe wá ni ó yẹ kí wọ́n find solution sí problem ta ní nàìjíríà lórílẹ̀‐èdè yìí pé boko haram ní bá wa fà ẹ́ dàkún ẹ máa lọ bẹ̀ ẹ lọ sí kí ni wọn ò lè find solution sí problem wa so ọba tó wá mọ ìṣesí ìbànú ìsọ̀rọ̀ìlà lánàá ó mọ ìṣesí wọn lónìí ó wá mọ kíní olórí fún ọwọ́ arán musa ẹ wo bí ó ṣe rán musa náà ẹ wo bó ṣe tó sí àwọn ni wọ́n bá tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé lé fáráò ni wọ́n ti tọ́ òun náà sì ní òbọ́lá rẹ̀ jẹ́ sọ jẹ́ pé gbogbo ìta nẹ́bí musa sọ ẹ̀bẹ̀ ẹ̀yìn mi là alẹ́ ti máa tẹ́sùkùtù mi ń wọ̀rọ̀ kẹ́tìmù min rọ́tìbìn wàlà yàbìsìn ilẹ̀ àbìsìtàbí tó jẹ́ pé gbogbo kankan tó wo lè ṣẹlẹ̀ wá sí à kúlà ṣẹ́yìn ìlmà ṣẹ́yìn ló pé gbogbo nǹkan kì í ṣe páwà èèyàn nìkan hmm. kò sí tọ́ba rẹ̀ dàó mà. wà á san kúlà ṣẹ́yìn àdàdà. ó mà ní mà àdàdà ó tún wá mú nǹkan rẹ̀ ìyẹn ni pé àdàdà tùrọ́bìlì àrùn òǹkà yẹpẹ́lẹ̀ ọba rẹ̀ dàá mà òǹkà ẹja tí ń bẹnu búdọ̀ ọba rẹ̀ dàá mà. onka ẹyẹ ti ń bẹ láwòwò sọmọ ọba dẹdà mọ òǹkà ọmọ tí wọ́n padà bí ọba dẹdà mọ ọmọ tí wọ́n bí tí ò ní ọba dẹdà mọ ìyẹn ni pé wàá sọ kó àdàdà òun lọba tí gbogbo nǹkan tí nǹkan kò pàṣẹ fún láyà àmì ẹnmi láyà àmì omi kọlà zara nǹkankan bó ti kéré ma bí ọmọ náà gùn sí kankan tó fọlọ nínú ọmọ wa tó mọ ti ń ṣe wá tó sì mọ tó lóore fún wa òun ló yẹ ká ṣe kí ni ká máa sìn gbogbo tí ò bá ti nímọ̀ nípa wa kò lè analyze the problem ta ni wọ́n lè find the talk less of pé yóò find solution sí a sì wá máa sìn táàmù lọ́lọ́ hmm. ebi ó jòkó sí náà ló wà ibi àfisí náà ló wà bá a lẹ́mọ́lẹ́ kò mà hmm. so abẹ Allah subhanahu wa ta'ala àdánwò tí máa káyàn tí máa jẹyìn òsìn ẹ̀dá tó bá dẹ́dà dámọ́jù ṣẹlẹ̀ sí wa láàmì nàìjíríà wala min al-malaika wala

ó dín mẹ́jọ àyà yẹn ibi ninety two ibẹ̀ lọ́rọ̀ anabi musa dé nínú kíni nusratu fa tó jẹ́ òun gẹni main team tọba adẹ́dà torí ẹ̀ sọ súrà yìí kalẹ̀ ìtàn tó sọ tó pọ̀ jù nínú rẹ̀ ìtàn yẹn ìtàn anabi musa ni bó tiẹ̀ jẹ́ pé a kó wa lọ́pọ̀lọpọ̀ àwọn súwà tó pọ̀ nínú ẹ̀ súratul al-Qasas nínú ẹ̀ súratul Namli nínú ẹ̀ súratul Shu'ara nínú ẹ̀ súratul Dukhan nínú ẹ̀ súrọ́tù àrọ́fù bákọ́rà yunus bó ti kó yẹn pátápátá àmọ́ níbi ibi tó parí ẹ̀ sínú ó wá ní kàzálíkà bọ́rọ̀ ṣe rí nù rẹ̀ ànábì ìyẹn ni pé ó ti padà ìyẹn ni pé gbogbo tí mo sọ fún ọ kò sí èméjì lórí ẹ̀ kàzálíkà hapkọ̀d lódodo bó ṣe rí نقص عليك من أنباء ما قد سبق نقص عليك من أنباء ما قد سبق àwa là ń sọ̀tàn àwọn tó ṣáájú ibẹ̀ láti mọ̀ pé ànábì Musa wáyé ṣáájú ànábì wa Muhammad ma qad sabaqa torí pé ma kunta tadri mal iman wala kitab torí pé tẹ́lẹ̀ o mọ̀ nǹkan nípa tá à pè nígbà bọ́sọ́lọ́mù ó wà á mọ kan kà ṣáájú eléyìí tó gbọ́dọ̀ yàwó yẹn lẹ́nu pé tó bá jẹ́ pé ànábì mọ nǹkan kọ ni hmm. àbó mọ nǹkan kà àwọn èèyàn ni ó lọ dàwé kọ ni hmm. inú àtàwòrán mọ́jẹ̀mú láéláé ló ti lọ o hmm. kò wá máa kà wọn ò gbé tíra síwájú rẹ̀ báyìí kí wọ́n rí eléyìí tó dẹ̀ rinlẹ̀ dáadáa a ọ̀sọ̀ hábà tó gba Islam kọ nígbà tí Islam wọ́n ó yẹ kí wọ́n ròyìn pé ǹjẹ́ àmẹ́bí fún ara rẹ̀ wọ́n bá níbi tí ń ṣe kí ni o títí fọwọ́ kọ̀ọ̀kan àbí fọwọ́ kọ̀ọ̀kan ìyẹn túmọ̀ yìí pé wọn ò bá níbi gbogbo ìgbà tí ó bá kọ̀ọ̀kan yóò pàpè kọ́ rẹ̀ fáwọn èèyàn ni ó yà máa kọ́ báyìí wọn àbá tàbá tó wà kọ́ tó yóò dé rárá lọ́kọ̀ọ́ báwọn báyìí kọ́ ni wọ́n ti sọ fún mi ó yà tó báyìí tí ara ìmọ̀ tọ́ba adẹ́dàá fi mọ̀ òun nípa ànábì ló kọ̀ǹpáìlì Kùránì lójú ayé rẹ̀ kó tó lọ ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run ìyẹn ni pé táyà kama bá yóò ní fi sura ti kẹ́dà haza hmm. fi sura ti kẹ́dà àyà yẹ lọ ti sínú sóra yìí níbẹ̀ yẹn ó wá tó kọ̀ǹpáìlì ó rẹ̀ pẹ̀lú bó ṣe lọ kò wá tàṣẹ ara wọn hmm. máa lálẹ́ka kò kọ̀ ká òun wá ní gbogbo àwọn tó nínú àwọn sọ̀hábà nínú wọn ni ọmọ abdullahi bin usman bin abdul qahafa hmm. nínú wọn ni umar wà nínú wọn ni ali wà àwọn àlefa gbogbo wọn ṣe kí ni gbogbo wọn náà máa kàkà wọ́n sì máa so ìyẹn ní ká tirẹ̀ ní suspect rẹ̀ pé ó dọ̀ ọkọ ni ọba dàda rárá na kó so alẹ́ ìjà àhùn nígbà míì a pé nu suratul eh, yusuf na so. ìyẹn pé ìtàn lásọ̀kalẹ̀ àwa la fún ẹ nírò min and by ìrò yẹn nìyẹn má kọ̀dé sábà àwọn tí wọ́n ṣáájú rẹ̀ ó ní rúṣùlà mímí ń àwọn òjíṣẹ́ kan bẹnu wọn má kọ sọ́sìnà àlẹ́ yìí àwa la pàtàn wọn fún wọn fún ẹ wà mí ní má lamunaxus ó ń bẹnu wọn tá a sọ̀tàn wọn fún ẹ ó ní kódà wà kálàmà lọ́ọ̀ Musa nínú ẹni tá a sọ̀tàn wọn fún ẹ ní Mose ọmọ Imran wà lẹ́yìn wà alánàbí ilà bẹ́ẹ̀ sẹ́lá. ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا وقد آتيناك إلي ولا موابع ستري آتي أموابع من لدنا لا تدعو ذكرا من القرآن فما رأتي àjẹ́ pé àzíkiri wò ná àwa lápàtàn rẹ̀ fún inú alukur'an kì í ṣe pé òmọ tẹ́lẹ̀ hmm. o sì ká èèyàn kan èèyàn kan o sì wọ́n ò lè pa nábì lópìtàn tó yẹn ló máa ń yà wọ́n lẹ́nu gbà mí àwọn kẹfẹ́ wọn ni ah, in hadha illa asatirul awwalin wa hiya tumla alayhi bukratan wa asila nígbà mi tọ́wọ́ yẹn bá dàrú pé ah, tó bá dé láàárọ̀ báyìí yóò tún máa káná wà lókè kí ló ìtàn yìí wọn ò mọ tọ́lá fi wé hmm. sòyúrú tànàbì musa kí wọ́n sọ wípé àsátìrò àwọlé dókítà tábàá wọ́n yà túnmí la àlẹ́ wọn ò lè fẹ́ lẹ́yìn torí pé àwọn èèyàn ń bẹ láyé ọ̀rọ̀ gbogbo tàn yẹn àti ilé farao àti ibùgbé rẹ̀ àti gbá àtàwo ń bẹ dì sìn. aramu mhm. farao ní nínú àwọn old scriptures àwọn kan èèmọ̀ méje tán níbẹ̀ láyé nínú ẹni haramu farao wà ìyẹn ni pyramids kí o pé pyramids farao àwọn even ẹni tí ì ṣe mùsùlùmí lọ́ọ́ wò pé a òótọ́ lọ́ba adẹ́dà sọ. Hmm, so pyramids yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́sùrù rẹ̀ àfi farao ń bẹ dì ẹni bá ní òsì kó tètè lọ ọbẹ̀ lọ wò. sotí ọba dàda ní wàhálà jìnnà mi kùnú sí wà máa kọ́ mi kẹrì kọba dàda sọ pé kùnú sí nínú àwọn ilé ọlá wà máa kọ́ mi kẹrì ilé àpọ́nlé táwọn èèyàn máa sáré hmm. rẹ̀ ó wà mẹ́dísìn kò wó ara wàhálà tó fi bà ní ìsọ̀rọ̀ ayé là ṣe tí wọ́n gbowó yànnú mímúdàdúnná zikirọ̀ òun ọlọ́ọ̀bà láà torí pé ìṣẹ̀lẹ̀ náà kò sẹ̀yìn òun òun náà ló kádàrà rẹ̀ bẹ́ẹ̀ òun ló sì fẹ́ pátá rẹ̀ fún ẹ kí wọ́n lè gbà wípé ànábì ọlọ́ọ̀bà dára ló ṣe. من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا من أعرض عنه gbogbo ẹni bá wá gúnrí tàbó pọ̀rọ̀ ìnirọ̀ kúrò níbi ánìwòye àwa dá mọ́ ní àárọ̀dọ̀ gbogbo ẹni bá sọ pọ́rọ̀ kò rí bẹ́ẹ̀ ó wá gúnrí ó wá pè ní rọ́. fa innahu yahmil yawmal qiyamati wizra. ẹja mọ̀ pé irúfẹ́ irú bẹ́ẹ̀ yahmilu yawmal tó sọ pé ànábì tó bá yóò yẹn lérí hmm. <laughs> lóbi ní wíṣírù tó bá wúwo náà máa pè bẹ́ẹ̀ hmm. lọ́ba adẹ́dà ti sọ fún pé wáwà dáná àǹkà ìwìlìsànkà hmm. hmm. àwa la gbé pò fún ẹrù tó bọ́dìn tó fẹ́ dà ẹ́ láàmú agbépò àwọn èèyàn máa tú sí ẹ̀sẹ̀ wíṣírù lóòlù ní ayé mi sọ́tẹ̀rẹ̀ sáwọn ní wàlá tẹ́sírù wá zírọ̀ tó ń wíṣírọ̀ òkúrọ̀ tábà ní ẹrù ńlá torí pé ẹ̀sẹ̀ ìṣe ń tẹ̀yàn máa gbé ó burú ní tẹ̀yàn máa gbé wíṣírọ̀ gbogbo ẹni bá sọ pé ìtàn tá ànábì sallallahu alaihi wasallam tó bá dáadáa pa fún kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé ẹlẹ́sẹ̀ ńlá ni yóò sì di ìwé ẹrù yẹn wá ìjọ àlùkìyàmà. khalidina fihi wàsáà lahum yawmal qiyamati himla. ìyẹn ni pé khalidina fihi yadkhuluna jahannama nù ẹrù yẹn ó gbé wọ jahannama yóò wà máa bẹ́ńbẹ̀ gbére ìyẹn túmọ̀ pé mọ̀ ń kẹ́ dàbà ayatan min ayati Allahi fil Qur'an gbogbo ẹni bá pé àyà kan ọ̀rọ̀ kan ní alukoran tó bá ìpè nírọ́ irúfẹ́ irú bẹ́ẹ̀ yóò dọ̀mọ ẹná tí ó bá ìtura tó bá ìpàdé ọlọ́run bẹ́ẹ̀ lójó ní khalidina fi torí rẹ̀ yóò máa bẹ́nu nẹ́gbẹ́rẹ́. wàfà aláhùn yawmal qiyamati himla. wàfà aláhùn ó burú fúnfẹ́ irú bẹ́ẹ̀ níjọ́ àlùkìyàmà himlan lẹ́rù téèyàn gbé wá torí pé ẹrù yẹn ni ó padà òdúrọ̀ rẹ̀ sínú náà himland ẹrù ìyẹn yóò padà wé rẹ̀ kò ní jó lè gòkè àsọ̀rọ̀tì. يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا níjọ́ wo ni yóò gbẹ̀rù yẹn wá ọba dẹ́dà wá ní yawma khalidina fi yawma wọ́n wọ ọbẹ̀ kì í ṣe láyé wọ́n wọbẹ̀ yẹ́wò mà yóò ń fàkò fèsù níjọ́ tí wọ́n fọ fèrè sínú wo. ajẹ́ wípé náfùkù àṣù ìfọ́fèrè sínú wo ìfọ́fèrè méjì ni náfùkàtìl ula wà náfùkàtìl sàníyà anáfùkàtìl ula àfáàhìkọ kúlù nàfsìn níjọ́ tí ẹni tí ó fọ fèrè àkọ́kọ́ fọ fèrè gbogbo tí ń mí lọ òkè tí ń lọ lè ó fún un. والنفخة الثانية للبعث نفخة إيه؟ ثانية للبعث ìfọ́fèrè lẹ́ẹ̀kejì gbogbo tó ti kú pátápátá nínú èèyàn àtàlìjẹ̀nu àti dábà gbogbo wọn jí padà lónìí ونفخ في الصور فصعق من في السماوات والأرض إلا ما شاء الله tọ́ba dẹ́dàbá ní kí ìsọ̀rọ̀ fíìlì tí ó fọ́ fèrè tó bá fán sínú wo gbogbo tí ń bẹ sọ́mà àtìlẹ̀ ìyẹn ni pé àtàlùmọ̀lá ìjà hmm. àwọn kan ní àwọn hamlatul arṣi ńkọ́ hmm. àwọn màláìkà tí wọ́n gbé àlàárà sí ńkọ́ ló ní ilá masha Allah ó bẹ̀ rọrùn kọ́ bá dàdà ó pa wọn kálá aláṣẹ máa bẹ lórí bẹ́ẹ̀ tí nǹkan kan ò ní ṣe hmm. torí pé qadirun ala kulli shay la yahtaju ila abdin min ibadihi li yu'inu ọba dàdà ó bùkátà ẹrú kan láti ràn án lọ́wọ́ lórí nǹkan tó bá fẹ́ ṣe torí pé ìnáwó amúrùwú ìdá àrọ́bẹ̀ ṣe ń ayé kú lára òkun fàyàkù tọ́ba dáadáa wá fẹ́ ṣe nǹkan kò bùkátà pé ẹ wá ràn mí lọ́wọ́ ẹ bá mi ṣe yóò kà sọ pé máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ni. àwọn olùmọ̀ sọ pé nu hadith kan wípé anabi sallallahu alaihi wasallam ó ní kayfa an'amu wa sa'ibul qarn qad taqama bóò ni irú gbádùn wo ni ó máa bẹ pẹ̀lú ọmọ ènìyàn lórí ilẹ̀ lónìí tó jẹ́ wípé sọ́ọ̀hìbòl kọ̀ọ̀nù Ìsọ̀ràfíl nu ẹni tí ó fọn fèrè sínú owó ó ti gbé fèrè yẹn sẹ́nu ó ti gbé sẹ́nu kó kàn ó ń dúró kí wọ́n ó fún níyọ̀ǹda kó ṣe kí ni kó fún un nígbà wípé rẹfúrí tó wà lórí fíìdì hmm. ṣó ti yé a rí i pé tí bá ti ń di last minute àbí very close to last minute yóò ṣe kíni yóò fi fèrè rẹ̀ kékeré yẹn kékeré ní tiẹ̀ fèrè tí sọ̀rọ̀ fílì ó fún ọ níjọ́ yẹn ó kọjá kékeré fèrè eléyìí tó jẹ́ wípé kò síbi téèyàn wà tí ò ti ní gbọ́ so ọba dada ni wà ń tẹ́sìrì ń retí anyu zanalawu pé kó fọ fèrè yẹn fàkọ́lù ya Rasulullah àwọn sábà ní ìṣe ọlọ́run àgbò ah, láti wá máa ṣe báyìí kí ìfànàkùlù kí làá wí ànábì ní kúlú asùbùnàlọ́hù wà ní ìmọ̀lẹ̀ kàkiri ìyẹn ni pé ẹnu wọn bá tó kù wá yìí ẹnu wọn bá tó kù wá kù yìí ọlọ́run ọba Allah yóò ṣe kíni yóò tó wa ó sì tó lẹ́ni tó ṣe gbára lé. wa nahshuru al-mujrimina yawma'idhin zurqa. Allah subhanahu wa ta'ala ìyẹn ni pé ba'da nafkhati ar-ruh hmm. nafkhati fi as hmm. nígbà tó bá fọn fèrè ẹlẹ́gẹ̀ẹ́ ó sọ pé ó ti fà kọ́kọ́ ó ti fẹ̀ kejì ó ní wà náṣúrù ńgbò bá hmm. gbogbo wa náṣúrù lùmùjìrì ní hmm. àwọn ẹlẹ́sẹ̀ àlùmùjìrìmù kírímínà hmm. ẹni tí ò sí lọ́hùn ẹni tí ò gbàwẹ̀ ẹni tí ò kírun ọba dára pé á kó wọn jọ zórùkọ yàwó zórùkọ ojú wọn kóró. yóò bọ́ ni ojú yẹn ó kọ́rẹ́ lọ́wọ́ hmm. ah, eh, eh, eh, ṣé ojú máa mọ́rẹ́ lọ́wọ́ uh-huh. ara ojú ìyẹn túmọ̀ pé ojú yẹn ò dáa àzọ́rọ̀kọ̀ hmm. wọ́n ní láwọnù àsàmìà nígbà míì tí sọ́mà bá pọ́n rẹ́súrẹ́sú tó hmm. ti yé wọ́n ni zọ́rọ̀kọ̀ bó tiẹ̀ jẹ́ pé blue ni wọ́n ń pè bẹ́ẹ̀ zọ́rọ̀kọ̀ ìyẹn túmọ̀ pé ojú yẹn ò ní dáa ìtumọ̀ ẹni pé yẹ́n abùbẹ̀yìn náà. funfun tó wà lára ojú yẹn yóò ti kíni yóò ti lọ látara ìbànújẹ́ àti ẹ̀rù ńlá bẹ́ẹ̀ ni wọ́n sì kó wọn jọ́njọ́ yẹn. yatakhafatuna bainahum illa biftum illa ashra. nígbà tí wọ́n bá kó ẹlẹ́sẹ̀ jọ níjọ́ yẹn yatakhafatuna bainahum wàhálà ó ti dé bá aláìnígbàgbọ́ abẹ́ nú àánú rẹ̀ ọlọ́run kó jọ fi wá sínú àwọn tí ó máa bẹ nínú fàyàbalẹ̀ rẹ̀ ń jọ yẹn yàtọ̀ khafatuna bainahum àwọn aláìnígbàgbọ́ aláìgbà fáṣẹ ọlọ́run aláìtẹ̀lé àṣẹ ọba tó dá wa aláìtẹ̀lé lànà òjíṣẹ́ tọ́ba adẹ́dà rán sí wa aláìgbà fáwọn anábì tó ṣáájú náà yàtọ̀ khafatuna bainahum wọn ò máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn pé wàhálà dé o ẹ mọ̀ pé sẹ́mi pé n ta fi lò láyé kò jùjọ mẹ́wàá lọ o. ìyẹn ni pé n ò ní pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ pé ẹ̀dá kò gbà wo la lò náà ṣé apẹ́ láyé ni. a jẹ́ wípé ọmọnìyàn tó bá rí wàhálà yóò gbàgbé pé ó gbádùn rí láyé. sẹ́yìn bá rí wàhálà ẹyọ kan torí tracy wàhálà ń jọ àlùkìyàmọ̀ tábà ní ìjọ wáyé rí yóò ní kí ni wọ́n ń pè bẹ́ẹ̀. ìyá ọmọ ìyàrá níjọ́ tọ́mọ ènìyàn bá rí wàhálà ìjọ àlìkìyàmà. lam yalbasu illa ashiyatan aw duhaha. lam yalbasu yóò ní àwa ah, àdó ẹ̀rí pé lam yalbasu alẹ́bùsù ó ní pé lábìsà kéèyàn ó dúró díẹ̀ ìyẹn ni pé à ń bẹ́ẹ̀ o kódà kẹ́bà fi lè mọ̀ dídú omi ò kọjá àṣìyà ìrọ̀lẹ́ ó dàbí pé láàrin ìrọ̀lẹ́ sí ìyálẹ̀ ta láyé. Kọ́lù labisna yawman aw ba'da yawmin fas'al al-aadin. Àwọn àkótò bá ti wọ́n débi pé ara o. Labisna yawman ọjọ́ kan rárá àfèdè làwọn lò. Fas'al al-aadin kódà ẹbí àwọn tí wọ́n ń ka nǹkan ọjọ́. Kọ́ọ̀là bal labistum fi ilmi Allah. ìjọ tẹ́ ẹ lò yẹn nínú kàtọ́ bá adẹ́dà fẹ́ lò náà lẹ́ lò ẹ̀yin ló dàrú mọ́ lọ́wọ́ dàrú mọ́ bá adẹ́dà lọ́wọ́. nahnu a'lam bima yaqulun إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما ni wọ́n pariwo wọ́n wí o ọba dẹ́dà ní mo mà èmi ni mo fi mà nípa tí wọ́n tí wọ́n fẹ́ sọ gangan ni wípé. ìyàkúlù àmfààrù sọ̀rí pátánì. àwọn àpèjúwe irú wọn ẹlẹ́sẹ̀ bíi wọn ojú ọ̀nà kan náà ni wọ́n dìjọ́ rìn kódà ń táwọn ó sọ ni pé. ìlàbí tún ìlà yàwó mọ́. ìlàbí tún ìlà yàwó mọ́ torí pé ọjọ́ ayé ó kéré gan-an hmm. bó ṣe wọlé gùn tó tá a bá lọ wo lifespan ayé tá a ní ó dá more than one million or one billion days láti lò kò tí ì tójọ́ mẹ́ta nù sẹ̀mí ayé àlìkìyàmà. ìlà ayáwòmẹ́ni nìyẹn ni mm-hmm. pé ọmọnìyàn ó gbàgbé pò ń lo eighty hundred one twenty àwọn arajọ́ nù o hmm. àwọn ó gbàgbé àwọn tẹ́tù ṣáájú àwọn àwọn two hundred two fifty kankan ẹwà náà dùnú wà lẹ́yìn sálám tó ń lo nine hundred and fifty tó fi pa àwọn ìjọ rẹ̀ tó kàn fi dúró láàrin wọn. gbogbo àwọn ọjọ́ rẹ̀ náà tí wọ́n dìjọ lo nine fifty yẹn ń tí wọ́n máa sọ ni pé ńlá bí tún ńlá yàwó mẹ́ ọjọ́ kan làwọn lò ó. ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة kàdàlíkà kánú yufakun. àwọn aláìgbà àwọn tiẹ̀ ní máa ládùsú géèrà fa àwàsí làwọn lò kò pé ìyálẹ̀ ta o kò tẹ̀ pé èdè fa à ìyẹn pé àwọn lo wákàtí kan. so abẹ́ Allah wa ta'ala kò sí nítorí orí bẹ́ẹ̀ àyàmù dúnìyà àyàmù ara àyàmù lẹ́bi láàyò dànù ìdàlọ́ àwọn ọjọ́ tí ò tẹ̀sùn wọn kankan àyàfi téèyàn bá lè fi tẹ̀lé tọ́lọ́run bẹ̀ ẹ sọ fún mi ramadan lórí twenty seven yìí a wà lóru kiri twenty eight right ọ̀yà àwọn tí wọn ò gbà wẹ̀ ẹ pé jọ àmọ́ kọrin kan pé ojú ta jọ san àwẹ̀ ti kiri àwà di so àwẹ̀ tọ́lọ́run ò gbà nígbà yìí pé ọgọ́rùn-ún ọdún náà fi ni kó gbà wẹ̀ bẹ́ẹ̀ ni ó ti rí ah, thirty days ìbọn ọlábẹ̀rẹ̀ awẹ̀ ọ̀gbẹ́ni kan sí wọ́n ràn án lórí social media ó ní ẹ̀wá o ẹ̀wá o tọ́ba ti ní òun kírun òun ní láwẹ̀ ẹjọ́ òun máa jẹun lọ mélòó ni gbogbo ẹ̀jẹ̀ ara òun o òun tó sọ gbólóhùn yẹn náà ní ìsìn àwọ̀ ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ kó máa lò lọ kó máa gbẹ. Hmm. ويسألونك عن الجبال فقل ينصفها ربي نصفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا pẹ̀lú gbogbo ìtàn tá nàbì sọ fáwọn aláìgbà àwọn kò fárò mẹ́kà lánàá wọ́n láwọn oríṣiríṣi ìbéèrè tí wọ́n máa ń bi nípa láti lè mọ pàtó àbí láti lè ṣe ìǹkárí láti lè reject àbí láti lè denounce ìjà ànábì ọlọ́run rẹ̀ nnu àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni pé ó da ẹ̀sẹ̀ wá tó bá pé lóòótọ́ tiẹ̀ ní ti ń Musa fún wa ẹja pé ẹja bi lórí àwọn kan yìí ńbọ̀ ni Ọlọ́run ó payé rẹ tọ́lọ̀ ń bá wa tiẹ̀ payé rẹ bó làwọn òkè ńláńlá òkè sóbí òkè olúmọ òkè kìnìkan bó ni wọ́n wà ń ìbéèrè bọ̀ ní ayé ó parẹ́ àwọn òkè bó làwọn wà ń gbà wọn torí ọ̀hún sọ pé gbogbo rẹ̀ ó tán ó dà bóòlù òkè ó wà sókè náà ó tún tán náà ni hmm. lọ́ba aláàfin ni wọ̀nyẹ́ àlùnáka wọ́n ò wá bí ẹ́ tàbí wọ́n máa bí ẹ́ àlùjìbáàlì ìyẹn kí ni ó ṣẹlẹ̀ pẹ̀lú òkè wọ́n ti gbàgbé o pé àlùjìbáàlì wọ̀sàmìàwáàdì wọ̀lọ́dù khalqun min khalqillah wọ́n mọ̀ pé àtòkè àti sánmà àti ilẹ̀ àtòdò ẹ̀dá kan nú ẹ̀dá ọba dẹ́dá ni hmm. làwọn kálukú wọ̀lá amú òun ló ní dídá òun ló ní kíni òun sì ló làṣẹ tí ó pa fún wọn ẹ̀dá làwọn náà tó ti yé ẹ̀dá ni wọ́n àwọn tó jẹ́ pé gbogbo wọn àtomi àtòdò gbogbo wọn tẹ̀ láti ọba tó dá wa kì í sàwọn nìkan ìyẹn túmọ̀ yìí pé ìyá ò tàmúrù jìbá ẹ̀ ó ní. yọ́ọ́ mọ̀ tẹ̀síìrù ó ní òkè tẹ́rí yẹn tamur òkè gan tẹ́rí yẹn rìn ó ní súnmi Allah lẹ́bi atqana kulla shay'in ọba adádájọ́ yé wa pé òkè tẹ́ kàn rí tó dúró kò dúró òkè tẹ́ tó dúró kò dé kò dúró lójú kan òun náà ń circumambulate ó move kò dúró ara ìdúró rẹ̀ lọ́pàá tó jẹ́ pé kò sí tí ò lè ṣẹlẹ̀ sí mm-hmm. lọ́ba dọ́là ní fakul sọ fún wọn gbogbo ìgbà tó bá ti di yes alunaka méjìlá ló wà náà Al-Qur'an mm-hmm. yes alunaka ani ruh yes alunaka ani lahila mm-hmm. yes alunaka ani sa'a yes alunaka ani mahid yes alunaka ani alhamr yes alunaka ani yatama gbogbo yes alunaka pátápátá ntọ́ máa ń tẹ̀lé ni wípé kúl sọ fún wa hmm. yẹnsifu a rọ́bìnà fà sọ pé ọlọ́run tó dá mi ọlọ́run tí ń lè mi tó pa mí láṣẹ yóò kú dànù yóò mú kúrò láyé rẹ̀. Fàyàdàrú ha kọ́ra sọ́fà. Fàyàdàrú a òkè yẹn wà di yàdàrú a ìyẹn ni pé àyè yẹn di kọ́ ibì kan sọ́fù sọ̀fà ah. tí ó plain. لا لا ترى فيها عوجا ولا أمتا لا ترى فيها عوجا òkè yóò di tí ò sí kankan lórí ẹ̀ mọ́ lánàbàtà sí nǹkan ọ̀gbìn kú wù yóò play yóò level látàrọ̀ fi ìwàjà tó kòtò tó lọlẹ̀ tó swampy area ìyẹn ìrà kò ní tí ò straight náà pè ní ẹwàjà wàlà àǹtà kódà ẹ̀ ní rí ibìkan tí ó ga ibìkan ò ní rú kété ga òun ti wá ga bóyá yẹpẹ tó kójọ kò sí yóò lẹ́vù ni mútàfà wíyà gbogbo ẹ̀ ó play that means láti bí ìsí kánò lápèjúwe èyí ó máa rí bí síbo sí kánò ilẹ̀ tí àìflọ́ rẹ̀ àtàwọn òkè kọ̀ọ̀kan ní òjárì àtàwọn agi àti pébi tójú wa lè rí máa eléyìí lè rọrùn fún yàn téèyàn bá rìn desert rí téèyàn bá rìn kí ni ní desert Sahara ẹni máa wo bíi sí lọrin téèyàn máa wo on desert bẹ̀tọ́ la pé bí desert yẹn náà ṣe wà àwọn yẹ̀pẹ̀ kọ̀ọ̀kan náà gbà mí máa ń ga tó yẹ pé kì í sókè yẹ̀pẹ̀ ló kà atẹ́gùn ló kà kó yẹ̀pẹ̀ jọ bẹ̀tí gbà mí tẹ́ bá wà lórí omi ẹ wà máa rí bíi sí bíi Ìlọrin àbí tó jù bẹ́ẹ̀ lọ ọba dáa tó bá dijọ́ àlùkìyàmọ̀ yóò wà kọjá abáwọn ibì kankan kò ní síbì kankan tí ó ga tí ó gbun tí ó ṣe bákan gbogbo ẹ̀ ó lẹ́bù ni straight so ọ̀rọ̀ mo fẹ́ sá pamọ́ àwọn kan wà níbì kan tí wọ́n tí wọ́n ń gọ kò ní sí so ńgbà tí o bá sókè gbọ́dọ̀ fẹ́ dúró kò sílẹ̀ ibì kan òrùké ibì kan wàá tún sọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ ti orí bọlẹ̀ tó bá ti orí bọlẹ̀ ilẹ̀ gan ó tìyàn jáde níjọ́ náà يومئذ يتبعون الداعي لا عوج له وخشأت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ نجاية يتبعون الداعي gbogbo ọmọ nìyẹn ọmọ tẹ̀lé ni ti ń pè é wọ́n ní gbogbo ibi téèyàn bá wà tó bá ti pè wá ní àwọn olùmọ́níjọ́ yẹn yẹ́ ọmọ zulumẹ̀ ìjọ kọ̀ọ̀kan ni táwọn yẹn bá ti wá gbóhùn báyìí yẹtẹ́bi kálukú ọmọ wa bolohùn yẹn ti ń wá hmm, hmm. yẹtẹ́bi wọ́n máa tẹ̀lé láìwájàlá kò sẹ́yìn kan tí ó máa gba irú ìrìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ wà lẹ́yìn rìn kálukú ọmọ lé ní bí gbà wípé wọ́n ní ẹ máa bọ́ máa bọ́ máa bọ́ máa bọ́ kò sẹ́ni kankan àárípẹ́ ẹni tó bá gbókorí tó ti yé tẹ́yìn bá wà lábà tó bá ní ẹ̀ẹ́dẹ́gbọ́n gbogbo ẹ̀ ẹ̀ wọ̀ pé ẹ mọ polówó yẹn wà hmm. lẹ́mọ̀ tọ́lọ́ hmm. sotí bíjọ́ àlèkíámọ̀ wà yóò le jù bẹ́ẹ̀ lọ yóò sì dá jù báwọn lọ hmm. gbogbo bí téèyàn bá wà tó bá ti gbọ́ òun yẹn kò ní mọ talẹ́ni tí ń pò àmọ́ yóò máa lé òun yẹn kiri ni. wa khasha'atil aswatu lirrahman. kí ló fà á tí everybody ó fi gbọ́ òun yẹn òun ni pé táwọn yẹn bá ń rìn khasha'atil aswatu lirrahman ohun ọmọnìyàn tó ti yé ohun yẹn ó pàkíse wọ́n ní kéré pa kése mati òru lẹ́nu sotie kọ́ṣẹ́ àti làṣùwàtì lè rahman ọba adẹ́dà wọ́n dákẹ́ gbogbo wọ́n dákẹ́ ohun òní jáde sẹ́mi pé téèyàn máa ń rìn gbà míì bóyá téèyàn máa ń ṣe endurance trek tàbí èèyàn ń bóyá ń kọ́ sáti ẹ̀ ń jọ́ọ̀gì ẹ̀ lè máa sọ̀rọ̀ táwọn yóò máa ní ẹ̀rọ ah bó ah, ti wá ti rẹ̀ yàn kiri kankan rárá kò sẹ́ni bọ́dì tí ó lè sọ̀rọ̀ hmm. ohun ó lọ lára kálukú ìlà hamza ntí ànábì ó máa gbọ́ ni kí ni dundun bàtẹ dundun ẹsẹ̀ torí ìjọ yẹn mẹ́jà fi bàtà kò ní sí bàtà ńjọ náà o awọ ẹsẹ̀ ìbá àyàmọ́lẹ̀ kò sí bàtà o bàtà ń bo sẹ́yìn bá fẹ́ jọ́ọ̀jì ní ẹjẹ́ wọ canvas ìlà hamza a jẹ́ pé èèyàn lè fíìlì ẹsẹ̀ yẹn ẹ̀rí pé tàbá wà lóru téèyàn bá ń rìn mọ̀ta mò ń gbóhùn ẹsẹ̀ mò hmm. ń gbóhùn ẹsẹ̀ kó àtàlẹ́ yẹn bá ṣe wà wọ bàtà hmm. kò sí tó fàtà ẹ̀ fi ń gbóhùn ẹsẹ̀ kọjá pé things were silent gbogbo nǹkan dákẹ́ kódà tá aago bá dún tó bá dòwú aago tí máa dún yẹn kẹ mm. kẹ kẹ ẹsẹ̀ máa gbọ́ ìlà àmúlò bá sì máa gbóhùn ẹsẹ̀ náà ìyẹn ni pé kò ní séèyàn kankan tí ó lè sọ̀rọ̀ abi Allah subhanahu wa ta'ala ìjọ yẹn fi wá sínú ẹni tí ó máa bẹ nínú fàyàbalẹ̀ nínú ẹni tí ó bẹ nínú ìkẹ́ nínú ẹni tó bá adẹ́dàá sàkẹ́ nù àánú rẹ̀ ọláìkú méjì lọ́lọ́mọlá